a kí gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì ẹ̀yà yorùbá kí àlàáfíà lẹwà ọ̀dẹ òdùnrí baálé ilé wa ń kọ́ ìyáálé ilé wa ń kọ́ ọmọdé ilé ń kọ́ àgbàlẹ̀ ń kọ́ o gbogbo yín la kí àyàn olódì kan ní pọ̀sìn kíláàsì èdè yorùbá ni a tún wà lónìí o níbi tí a ti ń kọ́ yín ní tìfun tẹ̀dọ̀ àṣà ìṣe àti èdè yorùbá lónìí ìwé bàbá wa adébọ̀awẹ́ tí wọ́n kọ lórí òǹkà yorùbá látọ̀tún òun ni a ti máa mu omi ẹ̀kọ́ wa ní ọ̀sán yìí tí a ó sì fi máa kọ́ ẹ̀yin ènìyàn àwọn ohun tó sojo sínú òǹkà a lọ́wọ́ bàbá wa fún ẹ̀bùn ìwé tí wọ́n fún ìkànnì ẹ̀yà Yorùbá a dúpẹ́ fún gbígbà tí wọ́n gbà wá ní tọwọ́tẹsẹ̀ ní ọjọ́ sátidé tó kọjá àdúrà wa ni pé àjọṣe wa kò ní bàjẹ́ lónìí ohun tí a fẹ́ yẹ̀wò ni òǹkà àbáláyé òǹkà àbáláyé ìyẹn ni pé bí a ṣe ń ka nǹkan ní ilẹ̀ Yorùbá kí a tó máa lo ìlànà òyìnbó lára wọn ni ìlànà orin tàbí ewì àwọn Yorùbá ní ìlànà orin máa ń lo ìlànà orin àti ewì láti fi ṣe kí ni láti fi ṣe òǹkà ní ayé àtijọ́ lára wọn náà ni ẹ jẹ́ ká wo orin ìsàlẹ̀ yìí ení bí ení ìyẹn ní ewì ìsàlẹ̀ yìí èjì bí èjì ẹ̀ta àǹtagbá ẹ̀rin wọ̀rọ̀kọ̀ àrúngbòdó ẹ̀fà ti èle àróǹbáró àróǹbàtà mo gbọ́lá kẹsàn-án gbangba lẹ̀wá ẹ ó rí i pé òǹkà láti óòkan dé ẹ̀wá ìyẹn láti ení dé ẹ̀wá ni ni a kọ ní ewì yìí ẹ jẹ́ ká mú un ní ẹyọ kọ̀ọ̀kan ení bí ení èjì bí èjì ẹ̀ta ọ̀ǹtagbá ìyẹn ní ẹ̀ta ẹ̀rin wọ̀rọ̀kọ̀ àrùngbódó ẹ̀fà ti èle aróǹbaró aróǹbàtá mo gbọ́ lákẹsàn-án gbangba lẹ̀ ìyẹn ni pé ní ayé àtijọ́ pàápàá tí wọ́n bá fẹ́ kọ́ ọmọdé lóǹkà bí wọ́n ṣe ń kọ́ wọn ní òǹkà nìyẹn yàtọ̀ sí òǹkà tí a kà ń bẹ̀ á tún rí i pé àwọn ohun tí ó sojo sínú ewì yìí ó jẹ́ mọ́ ohun tí ó wà ní àyíká wa eléyìí tún jẹ́ kí àwọn ọmọ náà mọ nǹkan tó wà ní àyíká wa gẹ́gẹ́ bí ọmọ Yorùbá àpẹẹrẹ igbá nínú ẹ̀ta ìtagbá igbá igbá igbá bákan náà nǹkan wọ̀rọ̀kọ̀ nǹkan wọ̀rọ̀kọ̀ nínú ẹ̀rin wọ̀rọ̀kọ̀ a ní odó nínú àrùngbódó a ní èlè nínú ẹ̀fà ti èlè a ní ìlù-aró ìlù ìlù-aró nínú àróǹbaró a sì rí ìlu bàtà nínú àróǹbàtà a sì rí ipò ọlá nínú mo gbọ́lá kẹsàn-án a sì rí ìta gbangba nínú gbangbalẹ̀ wá. A ó rí i pé àwọn bàbá wa wọ́n kún fún ọpọlọ ọpọlọ wọn ṣe kí ni ó jí pépé àwọn baba ńlá wa tí wọ́n ṣe àgbékalẹ̀ òǹkà yìí bí wọ́n ṣe ń kọ́ àwọn ọmọdé ní òǹkà bẹ́ẹ̀ ni wọ́n tún dárúkọ àwọn ohun tí a ó rí ní àwùjọ àti àyíká wọn bẹ́ẹ̀ ni wọ́n ní à ń dárúkọ wọn níbẹ̀ ní kò ní ju báyìí lọ ẹ jẹ́ ká kí a tó parí sí ẹ jẹ́ ká tún ka ewì náà ká sì kọ ní ìlànà orin ení bí ení èjì bí èjì ẹ̀ta ǹtagbá ẹ̀rin wọ̀rọ̀kọ̀ àrùn gbódó ẹ̀fà tí èlé aróńbáró àróńbàtà mo gbá lákẹsàn gbangba lẹ̀wá. ẹ rí i pé ìlànà yìí yóò jẹ́ kó rọ ọmọ lọ́rùn láti ṣe kíni láti lè ka òǹkà láti ọ̀kan dé ẹ̀wá. kò ní jù báyìí lọ ní kíláàsì èdè Yorùbá fún tòní oníyanṣe ọlọ́bẹ̀ṣe ẹ̀yin tí ẹ bá wa jẹ́ náà ẹ kú ìfọmọ ìyànṣe ká tó máa lọ a tún dúpẹ́ lọ́wọ́ bàbá wa alàgbà Débọ̀ Awẹ́lẹ̀ kan sí fún ẹ̀bùn ìwé tí wọ́n fún wa òǹkà Yorùbá ńlá kọ̀tun àdúrà wa ni pé àjíǹde ara yóò máa jẹ́ fún wọn iṣẹ́ wọn ò ní dìṣẹ́ o iléeṣẹ́ wọn yóò sì máa ṣe kí ni yóò máa gbòòrò sí i fún ẹnikẹ́ni tó bá láǹfààní tó sì nífẹ̀ẹ́ sí ìwé ẹ lè kàn sí wọn ní ìlú Iléṣà Elion Publishers ní ìlú Iléṣà ibẹ̀ ni bàbá fi ìkàlẹ̀ sí ẹ ṣé púpọ̀ ó dàbọ̀.